Àsàlámù àlékò ìgbàkúgbà sẹ́yìn òkú la pinnu láti fọmọ yín sílé ìjọ wọ́n sì dágbàlagbà ló pinnu láti tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ ẹ̀kọ́. Ó yẹ káwọn òye fáyì tí èèyàn ti mú ni ìmọ̀ láàbò rẹ̀ ǹjọ́ láì tìlé fàtì kòtò. Ìwọ̀n ìjìnlẹ̀ ẹ̀kọ́ olùdíjàtò ní rárá tó péye ń bẹ ní tẹ̀ pé àyíká ìdọ̀wù àgbékalẹ̀ kùlíyàtò alùsùnà wà jàmá wà níbàámu pẹ̀lú àti ètò ẹ̀kọ́ ìpele kọ̀ọ̀kan sí ìpele ìtìdáyé ìdádi ó fi mọ́sálẹ́wì. aago mẹ́jọ àárọ̀ sago kan ọ̀fẹ́ ní ètò ẹ̀kọ́ kíkọ́ wọn lójoojúmọ́ àyàfọ́jọ́ àlàmísà àti jímọ̀. ètò ìyàpọ̀ àyẹ̀sà sídùn kò àná máa ń wáyé láàrin aago mẹ́rin ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́. dr abdulfata sàmì olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ tọmọdé tàgbà tọkùnrin tó bèrè títorí ìyàwó lọ́ọ̀dẹ̀ nílẹ̀kùn ilé ẹ̀kọ́ yìí sílẹ̀ fún àyíká umu python central mosque Adébàtà Ìlọrin fún sí. Ilé ẹ̀kọ́ náà wà láti ojúkọ Àlájẹ́ Ìyábọ̀ ní ọ̀yẹ́ ẹ̀gbọ́n zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine. Onígbàtò Ahmedula wà jàmá Adébàtà Ìlọrin ní ìtẹ̀síwájú ti dé bá kéré sí kéré ọ̀sẹ̀ kankan náà fún mi. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وصيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أدعوك فون الله وضع أتريك أتي صلاة النبي محمد صلى الله عليه وآله وسلم وعلى إلي النبي وصحابة ري بنتي تليل أنا ري أبنان كفيك tí a tọrọ yìí kó fi kárí wọn. àìtó àdínà yóò sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí. gbogbo àwọn tí a ń gbọ́ ètò akéwà pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ọ̀rọ̀ tí a fẹ́ bára wa sọ ní èmi. so ojú nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa ní àsìkò yìí òun náà ni ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àìfọ̀kànbalẹ̀ àìsí ìmú lórí pé ààbò ń bẹ kálukú ló ń rí pé òun ò sí ní ọwọ́ ààbò ọ̀rẹ́pẹ́ ní ẹ̀mí ọkàlùkù rẹpẹ́ ní òun kò kò kò safe níbi aburú aburú wo aburú àwọn kidnappers aburú àwọn bandits so ẹ̀rù ń ba oníkàlùkù kàlùkù kẹgbẹ́ ìlàhílò káàkiri pàtàkì jùlọ lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ bóyá bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí so ó kó ìpayà sí ọkàn oníkálukú bó ṣe wá rí náà nìyẹn kárí gbogbo Nàìjíríà ní north ni ní west ni ní south ni ní east ni gbogbo ẹ̀ náà ni àìfọkànbalẹ̀ ń ṣẹlẹ̀ kódà ní ìlú táwa náà wà yìí gàdá so kódà bí mo ṣe ń bọ̀ wá lẹ́ni tí mo kí jùmọ̀ àtàn tí mo ń bọ̀ so mo gbọ́ tẹ́nì kan sọ pé hey ṣe tún gbọ́pọ̀ àwọn kìíní tún ti débì kan so tó ṣe pé gbogbo ẹ̀ náà sàmọ̀rí pé àpẹẹrẹ àìsífọ̀kànbalẹ̀ náà ni even nígbà tí mo tó ń jòkó tí mo dé studio náà nìsín lẹ́gbẹ̀ẹ́ studio mo jòkó síbì kan mo tún gbọ́ tẹ́nì kan tó ní pé hey ẹ̀ mọ́ débì kan so ẹ̀yọ́ mọ̀ rí pé àpẹẹrẹ pé n tí ìlú ń sọ náà ni pé kò sí fọ̀kànbalẹ̀ ṣọwárí nǹkan tí mo fẹ́ kó dá lójú àwọn mùsùlùmí òun náà ni pé ọlọ́wọ́n ọba tí ó dá wa tó dá gbogbo ẹ̀dá tó dá gbogbo ẹ̀dá rẹ̀ tó dá ni mo ń sọ àti mùsùlùmí àjẹni tí ń ṣe mùsùlùmí gbogbo ẹ̀dá ọlọ́wọ́n ọba kì í ṣe ọba tí yóò ṣe jàǹbá fún wa la yakhunu wala yadhlim kì í ṣàbòsí kì í ṣe jàǹbá fún ẹrú rẹ̀ tó dá òun ló dá wa kí ló fẹ́ fara ni wọ́n sí. Si àmọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́lọ́wọ́n bá dá ìgbà náà bá dúó lórí ibi tí ọlọ́wọ́n bá fi ọwọ́ rẹ̀ sí pé dúó níbí má kọjá bíi yóò rí nǹkan tí ọlọ́wọ́n tí òun náà fẹ́ látọ̀dọ̀ ọlọ́run náà ni ọ máa rí ẹ̀rì ní máa ka oríṣi tó dá wa kò yí ṣọba tí ó kàn fojúlẹ̀ máa dààmú wa ó kàn wọ pé ìfẹ́kẹ́ nífọ̀kànbalẹ̀ tí ẹ̀rú ọmọ bà yín àwa gangan là ń fọwọ́ fa nǹkan tó ń kó àìfọ̀kànbalẹ̀ ń fọwọ́ ìyà tí ọmọ fọwọ́ nusratu رابعا وما أصابكم أعوذ بالله من الشيطان الرجيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم من سورة الشورى آية 39 قلوا إن كتب أشلسيني فبما كسبت أيديكم فما أصابكم من مصيبة مصيبة تبع باني أبور تبع شيني أي فوقن باليني إلا إلويني تبا pariwo ìnira ti bá ń kàn yín tọ́bí máa kẹsàbẹ́ tí ẹ̀yìdì ikùn ẹ̀yin lẹ́ ń fọwọ́ ara yín fà á ń fọwọ́ ara yín fà àwọn náà tó sọ pé wọ̀nyá ẹ̀fú wa ń kẹsì mọ́kà tó ń sàmójú kú níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn kẹtẹ́ ń fọwọ́ fà ìdíkẹ́ rí rẹ̀ ìtẹ́ bá rí rẹ̀ ilẹ̀ fà ẹ̀rí ọlọ́run bá olúwa ni وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاق الله لباس الجوع والخوف بما كانوا يصنعون olúwa عز وجل ó ní èmi ọlọ́wọ́ba mo ń fún yín lápòjúwe wá wá pòjúwe yìí ìlú kan bẹ tó ṣe pé ìlú fòkànbalẹ̀ ni mutma'inna amina kò sí wàhálà kò sí láìlò fún wa ìyá ti arziku ara gàdá ni wọ́n jẹun wọn níjẹ rọrùn bàtó yá fakafarat bí a ní ọ̀rìnmílá orí tó lọ́n ṣe fún wọn lọ́ba bẹ̀rẹ̀ sí ní ṣe àìmóore rẹ̀ wọ́n bá ń ṣàbúrú ló wá ní ẹ̀ fàbá kọ́ ọlọ́run lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ jù ló wá bẹ̀rẹ̀ sí ní ṣe ibi pa wọn wọlé khawf ó dá ìpayà lẹ̀ fún wọn ọ̀gá ìpàyàlẹ̀ fún ọbí máa kánú yẹ̀sùn àrùn àwọn ni wọ́n fà á o torí iṣẹ́ táwọn náà ń ṣe ni o torí iṣẹ́ ọbú tí ń bẹ lọ́wọ́ wọn ni èmi náà fi fún wọn lọ́kàn náà fi rí fọkànbalẹ̀ mọ́ o so ohun tí mo fẹ́ fàyọ òun ni pé àìsí fọkànbalẹ̀ banditry kidnapping insurgency boko haram kì í ṣe pé nǹkan kan ló fà á àwa gangan la fọwọ́ ara wa fà á àwa gangan la fọwọ́ ara wa fà á ẹ tún máa wọ ayé ẹlẹ́kẹta olúwa ni ọ̀bọ̀ àrọ̀ fasadu filbari walbahari olúwa ni áá ìbàjẹ́ aburú ó sì wá hàn lórílẹ̀ ayé àwọn èèyàn wọ́n ń ṣèbàjẹ́ lórílẹ̀ ayé walbahari kódà lórí odò aburú wá hàn bẹ́ẹ̀ fi ń jiyàn pé bó o rìn lórí furuufú ò ní fọkànbalẹ̀ bó o rìn lórí lórí odò ò ní fọkànbalẹ̀ bó o rìn lórí rẹ̀ ò ní fọkànbalẹ̀ bó o jáde everywhere ọkàn yóò ní balẹ̀ aburúlẹ̀ máa rí oríṣiríṣi wọ́n jiyàn gbé wọ́n jẹ pa wọ́n gbowó lọ́wọ́ rẹ̀ oríṣiríṣi lẹ́mọ̀ rí kí ló fà bí makasabat aidiyan nas ẹ̀yin náà lẹ́ ṣe bẹ́ẹ̀ ọwọ́ ṣe ọwọ́ yín náà ni lèyìn òfin kọ́ ọ̀hún bá àìdọ̀lẹ́ọ̀bì àmì lù ọlọ́ni òkè ní inú nǹkan tẹ̀ ń ṣe lábojúdú ọ̀yà ètò ẹ̀rí ẹ̀sán díẹ̀ ń wò lọ́lọ́run ti ṣe fún wa. lùwọ̀n la ya lẹ́hún yọ̀rọ̀ jẹ̀ rìn bóyá padà bóyá padà níbi àwọn aburú yẹn. so pẹ̀lú àwọn ẹ̀kọ́rọ̀ àti mọ̀kà yìí àtàwọn míì tó jọ nǹkan àmọ́ rí náà ni pé ọmọ èèyàn ọlọ́run tó sọ pé ọ̀rẹ́dùtùn ọ̀rẹ́dùnà tẹ́ bá lẹ dé pẹ̀lú aburú ẹ̀ ṣáà ló ṣe tí ẹ bá yí padà inna Allah la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim tọ́lọ̀ máa ń ṣe dáadáa fọ́mọ ẹ̀dẹ́ nìyàn ọlọ́wọ́ bí yí yí padà àfi tó ẹpẹ́yìn gẹ́gẹ́ lẹ́bàá padà wà yí padà so ní gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ yìí ní àfojúwò ti Islam àfọwọ́fà ara wa ni ẹlòmílẹ̀ máa ní ah, kíníkan lọ́fà kíníkan lọ́fà kíníkan lọ́fà ee. Eh, eh, wọ́n gbọ́ àwọn kìíní kan ló fa yẹn náà kìíní yẹn gbogbo àwọn kan tó ń wí yẹn ó ti ó ti ń bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ sòtí wọn náà ó sì fojú di pé á ah, nǹkan báyìí máa ti ń bẹ tipẹ́tipẹ́ lóòótọ́ yẹlòmí lè ní àìlẹ́kọ̀ọ́ ah, àìkọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àwọn èèyàn ti lẹ́kọ̀ọ́ náà tipẹ́tipẹ́ tó bá ní eh, ojú kòkòrò àwọn èèyàn pọ̀ yìí àwọn èèyàn ti ń ṣe ojú kòkòrò náà tipẹ́tipẹ́ so eléyìí ọ̀nà tó lọ jù òun náà ni pé nǹkan àfọwọ́ ara wa fà tí ọlọ́run wá ń fi àdánwò kàn wá so òun náà ni ẹ rí i pé lórí irú ẹ lé lórí irú ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ à ń jínigbé yìí so ó lè lẹ́nu jẹ́ mẹ́ta yìí ọlágbára ọlágbára so pàtàkì jùlọ lẹ́yìn ìgbà tí ti ọ̀yọ́ ti ọ̀yọ́ state ti ògbómọ̀ṣọ́ tó ṣẹlẹ̀ tí wọ́n kó àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ jí wọn kó ẹ̀tún rí àwọn oríṣiríṣi aburú tí wọ́n tún fi ránṣẹ́ lórí social media láwọn tí wọ́n ṣiṣẹ́ bú yìí kí ni wàá jẹ́ kí ẹ̀mí kálukú kó wá gbọ́n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ láì tó pẹ́ iná bóyá jẹta náà tún nìkan náà tún ṣẹlẹ̀ ní Ìbàdàn náà tó tún jí àwọn èèyàn ńláńlá kan náà gbé ìyá àti àwọn ọmọ méjì tó bí oríṣiríṣi ṣe ń wáyé nìyẹn ń ṣẹlẹ̀ ní Kwara yìí náà ń ṣẹlẹ̀ lóríṣiríṣi kò wá jẹ́ kó ń kálukú rí fọ̀kànbalẹ̀ máa tòlókàlùkù wá bẹ̀rẹ̀ sí ní wò pé kànáà wúlágbà ọ̀nà wúlágbà jáde bẹ́ẹ̀ ni tí ìṣòro bá ti ṣẹlẹ̀ òkàlùkù ọmọ wá ọ̀nà tá a gbà jáde náà ni sọkọ́dà ó burú débi pé àwọn tí wọ́n ń jẹ́ àwọn olùṣẹ́bọ láwọn ń jẹ́ àwọn oníṣẹ̀ṣe àwọn jáde bọ́ta wọn láwọn ọ̀ràn ògún àwọn ọ̀ràn sọ̀pànà ẹ̀sìn wọ́n sì ràn ìkọlọ̀lẹ̀ bá wọn àwọn bandits yìí àwọn kidnappers yìí kí látọ̀sẹ̀ méjì sẹ́pọ̀nà ọmọ ẹ̀rí nǹkan kan ṣe ṣọ̀pọ̀ náà orí nǹkan ṣe o ògo orí nǹkan kan ṣe o so kẹfì mọ̀ pé kò sí nǹkan kan bí kankan ìrọ́ ní níbẹ̀ lẹ́yìn ọlọ́wọ́ ọba lẹ́yìn ọlọ́wọ́ ọba ṣẹ́dàkùn ṣàpàná ta ní ń jẹ́ bẹ́ẹ̀ so kò sàǹfààní kò mú kankan wá àwọn oríṣiríṣi nǹkan kọ́lá ìkan tó lọ lè gbé ìwúra gbogbo ìjáde ní àwọn àwọn olúgbòhùn àwọn sẹ́ ìpè lé àwọn ọ̀rẹ́ àwọn fẹ́ fi sẹ́ ìpè wọ́n lè sẹ́ ìpè yẹn kí láti bọ̀ rẹ̀ kò sáǹfààní kankan bẹ́ẹ̀ sọ ẹlòmíì tó wò pé hmm, ọ̀nà ẹ̀kọ́ láṣẹ àwọ̀ àwọn ọlọ́dẹ tuntun náà lákò ọjọ́ á ọkójọ ìyẹn náà tó dárò yìí lọ gbáà lórí social media pé ìrù ẹkùn ó ṣe orí ẹkùn ó yẹ kí ní kankankan rè kí ló ń kálukú wá wọn wá àbáyọ àbáyọ náà ni wọn wá káàkiri àmì tó pariwo kó àwọn gọ́ọ̀mẹ́ntì ní o kìíní kankan ṣe rí àwọn ni wọ́n jẹ́ àwọn kan ti kankan kan. so ọgbélé yìí wàláhì ibi tó ẹka sálọ àsálọ ibi tó ẹka farati àwọn mùsùlùmí à farati bẹ́ẹ̀. síbọ̀ lọ́wọ́ bá azza ń ọlọ́run sọ fún wa pé ṣé rí tí wọ́n sọ fún yín wakadhalika nuwalli ba'da zalimina ba'dan bima kanu yasna'un olúwa ní èmi ọlọ́wọ́ bá ní máa fi àwọn aláburú ní máa fi sọ̀kọ̀ fún àwọn aláburú náà ni ní máa fi àwọn aláburú ní máa fi yín sọ̀kọ̀ fúnra yín ìtọ́yá ẹ máa hàn wọ́n lè mà nuwalli zalimina báàbùhùn ìwọ́lé báàbùgọ́ lè ní ìnà báàbùn a máa fi àwọn aláburú kan a máa fi wọn sọ̀kọ́ bẹ̀rẹ̀ wọ́n ṣe kísà tó bá wọ́n sọ̀kọ́ fún ní kí wọ́n ṣe kísà fún wọ́n máa fi yà jẹ́ wọn páwọn kan nínú yín náà ni wọ́n máa fi yà jẹ́ àwọn kan nínú yín torí pé kí ni ìmọ̀ àyàn lè kánú yàkùsìbò torí aburú tẹ̀ ń ṣe tẹ̀ ń ṣe tá a bá ń sọ̀rọ̀ pé ibi tí aburú pọ̀ ọ́ lópin òdiwọ̀n bí mo ṣe jáde mà ah mo rí i pé nàìjíríà àbúrò ń bẹ nàìjíríà yìí tó wá le jù ni pé kò wá sẹ́ni kankan tó lè fi ọtọ́rẹ́sì kan kú ẹnìkan lọ́wọ́ dúró pé á ah, ẹ stop rẹ̀ àwọn ìlú kan bẹ aburú bẹ ń àmọ́ ọtọ́rẹ́sì wọn gẹ́gẹ́ ní ó stop aburú yẹn kódà tẹ́ni tó wá fẹ́ ṣe wá fẹ́ ṣe yóò wò yán yán yán kò ní lè free láti ṣe àmọ́ nàìjíríà yìí ó ṣàbùrú aburú ẹ̀bọ̀n bẹ̀rẹ̀ kẹtẹ́ ẹ̀rí ntọ́lọ́wọ́ bá máa ń bínú sí kí wọ́n máa pe nǹkan ní ní ọlọ́run kí wọ́n pe nǹkan mi lọ́lọ́run so ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run ṣẹbọ pẹ̀lú ọlọ́run ẹ̀rí ìṣèzìnà ìmúzìnà ní iṣẹ́ iṣẹ́ tó pé wọ́n yẹ tó wọn nígbà ni wọ́n láńsẹ̀nsẹ̀ <laughs> kí àwọn ní láńsẹ̀nsẹ̀ ní àwọn tó ń ṣe aṣẹ́wó ó sì ní wọ́n láńsẹ̀nsì media wàláì kan bẹ àgbákò mẹ́ nàìjíríà yìí mo wò youtube ó ní iṣẹ́ aṣẹ́wó lòún ṣe ó ní káwọn ọmọ wa béèrè béèrè tó bá wù ọ́ nípa aṣẹ́wó lọ́wọ́ ah! lewat àwọn tó lewat àwọn homosexual bẹ́ẹ̀ náà ni àwọn àwọn àwọn àwọn àwọn àwọn tó ṣe pé àwọn homosexual àtàwọn ehm, sọ́hánàmọ́ àwọn rẹ̀ kóbìnrin àtòbìnrin kan máa ṣèbàjẹ́ pẹ̀lú ara wọn gbogbo ẹ̀ níbẹ̀ táwọn èèyàn ń ṣe ọtí mímu ọlọ́rẹ̀ kẹtẹ́ ó jọ legislative ọtí di ó di ó di tọrọ fọ́nkálẹ̀ gbogbo tí mo ń bí ọlọ́wọ́ bá nínú gbogbo tí mo ń bí ọlọ́wọ́ bá nínú homosexual lesbianism gbogbo ẹ̀ oríṣiríṣi náà ní ń bẹ ní nàìjíríà yìí so ó ń kálukú mọ̀ wá pariwo pé ha ah, ìjọba ni tí wọ́n da ìjọba ni ọ̀dà tí wọ́n gẹ́gẹ́ da àníṣẹ́ ọlọ́wọ́ bá ní wa kazalika nuwalli ba'dhal zalimina ba'dhan níbi Suratul An'am aya one twenty nine lọ́ọ̀dì so bíbí ṣe máa fi àwọn tó bá jẹ́ alábòsí ní máa fi jẹ àwọn alábòsí ní ìyà bìmọ̀ kánú yọ̀kùsì gbòm torí pé tí wọ́n ṣe ni wọ́n ń gbà náà ni àwọn tó ń jẹ́ àwọn afáìsìn nínú Islam tó bá di pé aburú kan máa ń ṣẹlẹ̀ bí látọ̀dọ̀ àwọn aláṣẹ látọ̀dọ̀ àwọn tó ń jẹ́ ọ̀gá ìlú àbáwọn tó ń jẹ́ àwọn èyí mọ̀ ọ́n kọjú sáwọn aláṣẹ yẹn wọn àmọ́ wá yẹra wọn òpẹ́dà kan náà wọ́n kí la ṣe tọ́lọ̀ fi ní kí ẹni yìí kọ́ wá fìyà jẹ wá báyìí báwọn ṣe rí nu torí pé àwọn gbọ́ ayé ayé rẹ ayé àti mọ̀ nǹka yìí nu sọ́tọ̀ lọ́nà àm lúwa ni wọ́n kẹfẹ́ ẹ̀lì kẹnu wọ́n lè bá ẹ̀rọ bọ́ọ̀lì ní ìnà bàdán àwọn alábòsí la jẹ gàba lérí àwọn alábòsí wọn wá fìyà jẹ wọn jẹ wọn jẹ wọn ipa wọn ní ká wọn ẹ wá wọn tì ẹ mú wọn tì ẹ mọ àwọn òkè ha ah, ah wọn ni wọn wá gbà báyìí tí ìbáwọn bó ni wọ́n ṣe ẹ̀ ní rí torí ẹ̀yìn gangan alábòsí ní alábòsí ọlọ́run fi alábòsí ń jẹ àwọn alábòsí níyà ni igun kálukú akáwo ṣe ọwọ́ wa ọ̀nà táwọn èèyàn ń tọ̀ rèé láti pàwọn fẹ́ wọ àbáyọ ó ní kíjọba kó bá wọn dá sí wọn ní àlómi òní kan lè dá àwọn àwọn àwọn security àwọn kan dá special security kalẹ̀ àwọn personal one so àbí kọ́ <laughs> àwọn mìíràn tó jáde wọn láwọn ògún làwọn ó pè ọ àtàlà àwọn ó pè kọ́ báwọn jà ẹ̀rí gbogbo ẹ̀ ó forí sánpọ́n kọlọ́ kọlọ́ ẹ̀jẹ̀ ká wá fúnra wa ní ọ̀nà àbáyọ tí Islam fún wa torí gbogbo èèyàn ti wà nínú ìṣòro báyìí n ti ń jẹ́ Islam lélẹ́yìí tíyẹn bá wà nínú ìṣòro ànábì àti ìlà ọ̀nà fún ọba ìpè wò ọ̀nà tó wà gbàrè ọ̀nà tó rọrùn tó rọrùn jù tó rọrùn jù sàkọ́kọ́ ni pé ọlọ́wọ́ba azza wa jal wọ́n sọ fún wa wípé gbogbo ìgbà tí wàá lábá ń ṣẹlẹ̀ fafirru ila Allah ẹ máa sáwá lọ́sọ́dọ̀ ènìyàn ọlọ́run ẹ sáwá bá mi. látọ̀ lè wọnú suratu zumar aya fifty four ọlọ́wọ́ba ni wa anibu ila rabbikum wa aslimu lah lọ́wọ́ ni ẹ ṣẹ́rí padà ẹ̀yọ́mọ mùsùlùmí ẹ̀yọ́mọ ẹ padà sọ́dọ̀ ọba tó dá yín ọba tó dá yín gẹ̀gẹ̀ tí ọ̀gá lè sọ pé ń tí ó lè sọ pé ògùn lọ́dà ọ̀hún jò ẹ̀ ògùn lọ́dà yìí ògùn lọ́dà lẹ̀ ògùn lọ́dà sọ́nà ògùn lọ́dà kò dọ̀ ọba tó dá ọ gẹ̀gẹ̀ padà sọ́dọ̀ rẹ̀ kọ́ máa sìn padà sọ́dọ̀ ọlọ́wọ́ ọba rẹ̀ kọ́ máa sìn tí owó mùsùlùmí padà sí di ẹ̀sìn rẹ̀ gẹ̀gẹ̀ wà ní ibú ilá rabbikum wà aslimu la ẹjú ojúṣe ẹlẹ́ fún un ní kọ́bílì àyà tí yẹ kó mọ̀lá azab olùwà ní ẹ̀ ẹ sọ́ra yín kí ìyá tó ń gangan tó dé o ìyá tí ara yín ẹ̀yin lẹ́ ń yín yà báyìí ògidì ìyá ọlọ́run ọba kò tí ì dé kọ́lọ̀kọ́mọ́jì kárí kárí ògidì ìyá so ẹ̀mọ̀gẹ́ pé ẹ̀kan flash yàn hmm, náà lélẹ́yìí ò tí ì rí kọ́ọ̀lù gangan flashing làkàn rí kọ́lọ̀kọ́mọ́jì kárí kọ́ọ̀lù so ìyá ọlọ́run olúwa ni ẹ túbá ẹ túbá ẹ padà sóde ní ọlọ́run ní kọ́bílẹ̀ ayé àti ẹ̀kọ́ mọ̀lẹ́ àgbà súnmọ́ láyé ń sọ̀rọ̀ súnmọ́ láyé ń sọ̀rọ̀ tẹ́ bá ti jẹ́ kí ìyà yẹn kó dé ẹ kò sẹ́ni kankan tí ó gbà yín kalẹ̀ o lẹ́kùn lè gbà yín o ṣùgbọ́n kan náà ká padà sọ́lọ́run ká padà sọ́dọ̀ ọlọ́run rádà ká padà sọ́dọ̀ ọlọ́run ọba azza wọ́n ní ká bẹ̀rù ọlọ́run náà ní ká jìnà sí gbogbo nǹkan tí ò fẹ́ yẹn nǹkan tí ò dáa ẹ̀rí gbogbo àwọn nǹkan tí mo kà lẹ́ẹ̀kan yẹn ẹ̀rí àwọn èèyàn yá yàkuyà nàìjíríà débi pé wọ́n sì ń bu ọlọ́run ọba wọ́n mọ̀ bu ọlọ́run wọ́n mọ̀ bu Allah wọ́n mọ̀ bu ànábì sallallahu alaihi táwọn tó láwọn ń ṣe ìṣẹ̀ṣe wọ́n mọ̀ bu ọlọ́run ọba ah Allahu akbar so ẹ pàrà kó ń bí gbogbo nǹkan ṣe yẹn olúwa ní wa man yattaqillaha yaj'al lahu makhraja olúwa ní wọ́n tó bá bẹ̀rù mi tí ìṣòro bá dé wàláì máa lànà fọ́ máa lànà fọ́ so ìbẹ̀rù ọlọ́run náà ní ká jìnnà sí nǹkan tí ò fẹ́ àwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ́pẹ́ àtàwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ìta hmm, ń ṣe fúnra wa ìta ń ṣe fún ọmọlàkejì wa ká jìnnà sí ká jìnnà sí ètò olórí ń ṣe fẹ́lẹ́mù ìfẹ́lẹ́mù ń ṣe fún fólórí wọ́n ká jìnà sí nítorí wọ́n bá ọ̀fẹ́ tó ká tẹ̀lé ìlànà tí ọlọ́wọ́ bá gbé fún wa ká tẹ̀lé ìlànà nàbí sallallahu alaihi wasallam tó ilé ní ọ̀nà tá a lè máa tọ̀ bákan náà yẹnì annaltazima bil azkari annabawiya ká dunu máa azkar Allahu akbar ṣẹ́rí ìwòsàn gẹ́gẹ́ ni ogun lélẹ́yìí àbáyọrí lélẹ́yìí àdéhùn Abu Musa al-Ash'ari رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يقول إذا خاف قوما ń tà níbi bá rí ba kankan tí nǹkan kan bá ń bà á lẹ́rù bí àwọn ìjọ kan wọ́n fẹ́ wá wọ́n fẹ́ dìde ègìsì rẹ̀ wọ́n fẹ́ wéjì inna اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم فنبي نتوباتي وي يا الله في الله كان بالله aburú àwọn ènìyàn kò lè kàn ọ́ banditry kidnapper àwọn kidnapping kò lè ṣẹlẹ̀ sí gbèrègbèrè tó bá ka àwọn àtikáàrò tí mò ń sọ fún ọ yìí allahumma inna na'udhu bika fi nuhuri banditry gbé ọlọ́run ò ṣọ́ mi gbà mí lọ́wọ́ àwọn ajínigbé wọ̀dọ̀ ìdúkà mi ń ṣòro rè hìm aburú wọn méjì kó kàn mí ìtumọ̀ rẹ̀ nu lẹ́bi ní ká máa wí bẹ́ẹ̀ sò tó bá ti ń wí wí lẹ́ẹ̀mẹ́ta láàárọ̀ wí lẹ́ẹ̀mẹ́ta nírọ̀lẹ́ ó sì sọ àwọn olùdókè kalimati Allahi tammati min sharri ma khalaq àwọn tá nàbí ní ká wí ọ̀rìn àlẹ́bi ní wọ́tọ̀ ọbẹ̀ ilé wí àwọn olùdókè kalimati Allahi tammati min sharri ma khalaq mẹ́ta péré láàárọ̀ mẹ́ta péré nírọ̀lẹ́ ànábì ní gbogbo tí ń jẹ́ aburú ẹ̀dá èèyàn tọ́lọ̀ ń dá ẹ̀dá tọ́lọ̀ ń dá àtàlìjẹ̀ náà àti èèyàn ni kódà àtàwọn ẹranko burúkú ni lọ́wọ́ bó sọ níbẹ̀ àfihàn bíi kẹ́lẹ́mẹ́tì lọ ìta mẹ́tì ní sharri ma khalaq. ṣùgbọ́n kan náà nínú àwọn nǹkan tí a tó mú tá mú tá máa ṣe láti fi bọ́ níbi irú àwọn nǹkan báyìí òun náà ni àtúkárù sọ́bà àtúkárù mẹ́sà àwọn àtúkárù tá a máa ń ṣe láàárọ̀ tó máa ń ṣe nírọ̀lẹ́ tí anabi sallallahu alaihi wasallam mú wá káwọn léwo nú hisnul muslim káwọn léwo sàwọn eléyìí náà ni ọ̀nà tí èèyàn fi máa ń bọ́ lọ́wọ́ àwọn ìṣòro wàhálà gbogbo àìfọkànbalẹ̀ yìí dẹ̀ńlẹ́yìn náà yín mùsùlùmí ẹ̀yin mùsùlùmí ẹ jìnnà sí àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ ẹ má para yín kábúrú tó dé kíkó tó dé yọ́míyàn ẹ jìnnà sí ìròyìn ẹlẹ́jẹ̀ ẹ mọ́ fìrẹ̀ mọ́ pọ̀ alára yín fọ́kàn yín balẹ̀ sẹ́rí aburú aburú tí aburú bá ń ṣẹlẹ̀ bó ń ṣẹlẹ̀ yìí mùsíbà bí ṣe ń ṣẹlẹ̀ yìí àlùmọ̀sọ́ ìbò látàdúhùn mùsíbà ò lè máa bẹ lọ láéláé ní tí ń ṣẹlẹ̀ látún rí tó bá yá náà eléyìí náà yóò tún lọ yóò dì tàn sàbúrú wà látàn kọ́dì àlùmọ̀sọ́ àmùsíbà ò sì lè tán lórílẹ̀ ayé yóò máa ṣẹlẹ̀ náà ni yóò máa ṣẹlẹ̀ náà ni tí tó ń kálukú fi mọ̀ padà síbi tó ń kálukú ti wá padà síwájú ọlọ́wọ́ ọba títí táyé fi parẹ́ ṣùgbọ́n ní pé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ní ká wà níbi tó yẹ ká wà ká sá síbi tó yẹ ká sá sí eléyìí ló lóore fún wa ju ká máa wà lára wa káàkiri lọ sọ àwa mùsùlùmí ẹ eléyìí ni nǹkan tí à ń ṣàlàyé fúnra wa ká yé para aláyà má sọ bákan náà àwọn tí wọ́n bá ti ń bẹ lọ́wọ́ arú àwọn fìtínà báyìí tí wọ́n bá rí wọn irú àwọn àdúrà yẹn àbí yẹn bá láǹfààní àti ilé bá wọn sọ̀rọ̀ irú àdúrà yìí lè káka fún wọn pé máa kà máa kà bẹ́ẹ̀ náà ni kòrìsì ẹ tí wọ́n wà nẹ́bí sọ̀lọ́ ọ̀sọ́lá ẹ̀yìn òbí àti wọn náà àti òbí náà àtàwọn ọmọ gbogbo tí o bá mọ ìlànà nẹ́bí sọ̀lọ́ ọ̀sọ́lá ó ṣòfò púpọ̀ bá hadith Anas bin Malik radiyallahu tó kà sókè bísmílá tawakkaltu ala Allah la hawla wala quwwata illa billah bísmílá tawakkaltu ala Allah la hawla wala quwwata illa billah tó bá ti wí àá ọlọ́run ni mo ti ṣọ́ òdí ìtawọ́kọ̀ fi ìtawọ́wọ́ kéètì mo ti ṣọ́ ọ so àbúrò ní ṣe ọ ẹ̀wù tí wọ́n bá ti ń jáde láàárọ̀ ẹjí ká fi lé àwọn ọmọ wa lẹ́nu bisimilá tawakkaltu ala Allah la hawla wala quwwata illa billah ṣùgbọ́n abẹ́lẹ́ ọba azza wa jal wọ́n ṣàmà fi sọ rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa kó fi lu wa ní ọkàn balẹ̀ ọ̀la ìjọ kan oṣù rẹ̀ bóyá tábà rí ṣé ara àwọn tí wọ́n fẹ́ pè uh, zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one tábà rí àwọn tí wọ́n bá ní ìbéèrè. so òun náà ní pé àwọn àtikárù tí à ń sọ yìí tó ká dún máa ká máa ṣe kọ́rọ̀ wa mọ́dà gẹ́gẹ́ bí ẹni tí ó ní kinní kan ní ti ń bẹ ní àpò ṣòkòtò wa táwọn wá wà káàkiri lórí ṣòkòtò ẹ̀hìn alhamdulilayi ọlọ́run tó kinní kan naam ìjẹ́ lọ́jọ́ kan tó lè fi gbọ́ wọ́n ní kò sí lẹ́kọ̀ọ́ àtẹ̀tẹ̀wọ́ lẹ́yìn rẹ̀ ọ̀ṣọ́. ìjọ gbọ́ nígbà tí wọ́n tó gbà tó tó tó ní wọ́n ní sẹ́fúlà tẹ́tí tẹ́tí ní ìṣọ́ọ̀kì. Hmm. láàrin ìgbà wo la wá ní ìyẹn. ok ok màá wá síbi kọ́sítọ̀ yín láìpẹ́ yìí àmọ́ ẹ jẹ́ kọ́kọ́ fi ọ̀rọ̀ yìí kún dẹ́lẹ̀ iná lára gbèsè tó yẹ ká máa gbé nu ìlànà nẹ́bí sọ̀lọ́ sọ́lọ́m tí aburú bá ń ṣẹlẹ̀ òun náà ni kí àwọn tó jáwọ́ àǹfààní nínú ìlú tí wọ́n pẹnu pọ̀ pàtàkì látọ̀dọ̀ aláṣẹ ìlú kó wá síbi káwọn èèyàn máa ṣe kẹ̀ẹ̀ká máa ṣe kùnúùtù kùnúùtù yẹn kó jẹ́ ìbámu pẹ̀lú súnà nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n mọ̀ wá kà ní gbogbo ìrún mara àrùn kódà wọ́n mọ̀ ká jákè kódà àwọn màmúùmù lè máa ṣe àmì ní gbẹ̀yìn raka tó bá ti tẹ́kí raka kan níbi ìrún kọ̀ọ̀kan fún àti fi dẹ́kun aburú tó ń ṣẹlẹ̀ yìí ìbéèrè alákọ̀ọ́kọ́ tẹ́ náà náà ẹ̀dáhùn mo ń gbọ́ yín wa alaikum salaam wa alaikum salaam. àwọn olùyọ̀bọ̀ láti ṣàkẹlẹ̀. náà ẹ káàbọ̀. ẹ dákun nínú àsìkò tá a wà yìí. ìjọ yà lè péjọ kí lọ máa bẹ lọ́wọ́ péjọ láwọn sọ kò láti kalẹ̀ pé ọlọ́mọ ìjà àdìgbò ìjọ tọ́ síbù fún wa àdìgbò tọ́ síbù. ẹ ṣeun náà ẹ kí n kọ́ dáhùn ẹ̀yìn àkọ́kọ́ tí wọ́n ní písàlẹ̀ mọ́ yẹn náfìlà lẹ́yìn àṣùbà ṣé tábà kásùbà kan so síwájú àṣùbà ni nafila ọ̀rọ̀ kan àti wa so lẹ́yìn ìgbà tí wọ́n bá kásùbà tán tó bá wá di pé bóyá èèyàn wá ti kí nafila ọ̀rọ̀ kan àti yẹn ó lè kí èmi dídí tán bá sálámà so àmọ́ títí èyí ti ìṣòrọ́kù oníkéyìn ṣe sùúrù títí tó ń fi yọ nìyẹn tó ń bá yọ náà lè rìn àṣẹ nafila yẹn tòbí òun ṣe wà nìyẹn àmọ́ òun ti ga sókè dáadáa o nam ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tán ni pé ṣé ẹ lè máa kúrò ẹnìjọ kékeré àn ṣe tó bá wà ń bẹ̀ ni ní ìdákọ̀ rẹ̀ sí i wàláì àwọn ìwòsàn àwọn àwọn oògùn tá à nẹ́bí fún wa òun ni mo kà kalẹ̀ yìí kò sí ẹ kójọ ẹka kọ̀ọ̀rọ̀ ní bẹ́ẹ̀ wàláì tàlà tó wá wà ń bẹ̀ ń dàkọ̀ rẹ̀ fún yín àwọn tá nẹ́bí ní ká ṣe náà mo sọ yìí sọ̀bẹ́ lọ́n kó ṣọwálẹ̀ tí ó lè máa tẹ̀lé ìlànà nẹ́bí náà o mi ní kúránì ọ̀dà o àmà nẹ́bí ọ̀tọ́ asọ́nà yìí ká máa kà á bẹ́ẹ̀ ni o fún àtàbà tó ní ìbéèrè lẹ́yìn ètò zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one wa rahmatulahi wa barakatuhu.